ẹ káàbọ̀ sí abala. òwe fòwe. àyà òwe fò. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò. àwọn ọ̀rọ̀ èyí tí yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́n lò tó. orúkọ tèmi ni. ẹnìtàn ọ̀kẹ́ yèyé òwe. akóredé ibrahim. adéṣẹwà akéwì. ẹ máa bá wa kálọ. ọlọ́run mi òṣùbà rẹ máa rẹ o ọlọ́run mi òṣùbà rẹ máa rẹ o jìnnìjìnnì rẹ bọ̀ wáyé ẹ̀rù jẹ́jẹ́jẹ́jẹ́ o oh àárìbí ti ra bàtà àrà tó sán ní ọ̀run tí ayé mi títí àrà wà àrà wò ó ọlọ́run tó dá ènìyàn o òmìmì tó milẹ̀ ayé kìjikìji ọ̀rọ̀ gọ̀jígọ̀ bàbá àwọn ẹrú àdáná fìná jó àdáná fìná jà ẹ̀kẹ́rin nínú iná iná tẹríba fún bàbá iná tójó ìgbẹ́ tí ìgbẹ́ kò sì run kẹ̀kẹ́ iná tó gbé èlíjà lọ sí ọ̀run ọwọ́ kan ṣoṣo tó gbé gbogbo ayé ró ọwọ́ tó wá ké jáde nínú omi ọwọ́ tó jí òkú ọjọ́ mẹ́rin dìde òmẹ́nì kan jà àfọwọ́ kan gbogbo aráalé lójú ọ̀rọ̀ ìgbani tó ń gbégbó lóhùn mi aláṣọ ara tó fa igi kédárìyá ẹ̀rù ẹ tó bá o tó tó ọba. ẹ káàbọ̀ sí abala. òwe fòwe. àyàn òwe fò. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò. àwọn ọ̀rọ̀ èyí tí yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́n lò tó. orúkọ tèmi ni. ẹnìtàn ọ̀kẹ́ yèyé òwe. akóredé ibrahim. adéṣẹwà akéwì. ẹ má bá wa kálọ. ẹ kú ilé làkàrà lé o ẹkú rìnlà kérò ọ̀nà o àwámọ̀ tún ti dé ẹjẹ́ ojú wa ṣe ìbọ̀nàkà ìbọ̀nàkù ìbà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ẹ mọ̀mọ̀ jó ń wá iye ọmọ nígbà ọmọ ìrùkẹ̀rẹ̀ nígbà ọmọ rúmìlà mo ṣe bá kíní gbọ́rọ̀ tó dorí kọlẹ̀ tí ò sóje mo ṣe bá yámọ̀pó tó ń foṣọ sùn sẹ̀jẹ̀ ìbá pẹ́tẹ́ ọwọ́ ìbá pẹlẹbẹsẹ̀ méjèèjì tí ò ń run amọ̀ tún ti dé àwọn oníkólókó mọ̀roko àwọn oníkólódò mọ̀rodò rárá ohun tá a tún gbé la ní ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ wá bomi ọgbọ́n mu ẹ máa bá wa ká lọ kájọ gbétò yìí yẹ̀ wò. ẹ káàbọ̀ sí abala. òwe fòwe. àyà òwe fò. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ èyí tí Yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ Yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́ lò tó. orúkọ tèmi ni. Ẹnìtàn Ọ̀kẹ́ yèyé òwe. Akóredé Ibrahim. Adéṣẹwà Akéwì. ẹ má bá wa kálọ. orí ètò yín ètò wa ètò ẹwà èdè Yorùbá níbi tí a ó ti máa rán ara wa létí bí a ṣe ń lo èdè Yorùbá àti níbi tí a ó ti máa kọ́ àwọn ọ̀dọ́ wa tí wọn ò mọ bí a ṣe ń lo èdè Yorùbá dáadáa orúkọ tèmi ò yípadà èmi náà ni adéṣẹwà akínbíyì àbẹ̀kẹ́ tí gbogbo yín mọ̀ sí adéṣẹwà akéwì ògbómọ̀ṣọ́ nílé àwọn baba tó bí mi lọ́mọ níbi agbẹ́njẹ kàkà tó mú kọyangan ogun òjàjà kókó wa lẹ́rú lògbómọ̀ṣọ́ rí adénú ọkọ̀ asinmi ogún oṣù ni máa ń di yẹn lé àwọn baba tó bí mi lọ́mọ ogún àgbàdo ní dẹ̀kọ ògbó èrè ní dọ̀lẹ̀lẹ̀ àwa gangan ni ògbó ọmọ àfògbòjà bí èṣù ọ̀dàrà ògbómọ̀ṣọ́ ajílété níbi agbẹ́njẹ kàkà tó mú kọ yan gan ogun òjàjàjà kó kó wa lẹ́rú lógbòmọ̀ sọ́rí adẹ́nu ọkọ̀ asinmi ògbó oṣù ní dìyàn ogún àgbàdo onídẹ̀kọ ògbó èrè hàn sì mọ́ dọ̀lẹ̀lẹ̀ ògbómọ̀ṣọ́ ajílété ọmọ àfògbójà bí èṣù ọ̀dàrà ìgbògbómọ̀ṣọ́ bá ṣe ohun tó ṣe tán bí ọlọ́fà iná ìbí ńlá ajílété ń bólúwa rẹ́ sinmi Ògbómọ̀ṣọ́ ajílété ṣògo ẹ̀ láfẹ́ kọ ni ìlú tá a tẹ sáàrin ọ̀dàn ọ̀kan nínú ìlú akin ìbàrúbá ni mí ẹlẹ́ni ẹsẹ̀ ọmọdé ìbàrúbá etí ọ̀yà ṣóun ló ṣe gbogbo wàlẹ̀ pátápátá porongodo kékeré àsìn àjọjọ ń bàlà ní àgbàlagbà àsìn àjọjọ ń bàlà ní kékeré ládàbá ṣubú táwọn ẹyẹ tí ń jẹ láàrin ọ̀tá olóhùn mú kékeré ní ṣọkọ wọn nílé kékeré ní ṣọkọ wọn lóko nílé e bàbá tó bí mi lọ́mọ. ẹ káàbọ̀ sí abala. òwe fòwe. àyà òwe fò. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò. àwọn ọ̀rọ̀ èyí tí yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́n lò tó. orúkọ tèmi ni. ẹnìtàn ọ̀kẹ́ yèyé òwe. akórèdé ibrahim. adéṣẹwà akéwì. ẹ má bá wa kálọ. abala òwe fèwé ẹ máa bá wa kálu ẹ̀yin aráalé. ẹ bá mi parí òwe yìí àgbà tó jàjẹ ẹwẹ yìí. kò ní ọmọ nílé ni. kò ní ọmọ nílé. bẹ́ẹ̀ni. rárá. bẹ́ẹ̀ni. tí ẹ ṣàbíamọ. bẹ́ẹ̀ni. o ṣe. àgbà tó jàjẹ ẹwẹ yìí arúgbẹ́dẹ lé dandan ẹ bá mi parí òwe yìí ìbọn lápá tí kò lápá tí. kíbọn náà ṣarare ni o. bá mi parí òwe yìí kì í tán lára wèrè. ẹ kì í tán lára wèrè a máa yà fún yín. ẹ bá mi parí òwe yìí sàn án láàrin. ajé ajé ló mú ní tako ni ajé ló mú ní tako ni. ajé ló mú ní mú pọ̀rọ̀ àbí wá. ẹ káàbọ̀ sí abala òwe fèwé níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò bí àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ Yorùbá sọ tó orúkọ tèmi ni Ẹnìtàn Ọ̀kẹ́ yèyé òwe ẹ máa bá wa ká lọ. kí ni orúkọ yín. orúkọ mi ti tọmọ àbí ti tẹ̀dọ̀ tèmi ni mo máa dárúkọ Mariam Bashiru ọmọ ìlú ni. Oyo state. Ọ̀yọ́ state ẹ kí ni oríkì yín. Ah, àríkẹ́. àríkẹ́ kí ni oríkì ìlú yín náà. ìlú wa. Ah. ẹ bá mi gbìyànjú oríkì yín. ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú ọmọ àjẹgbíjẹ kára òun ọmọ àfikára òun fọrin mu. ẹ bá mi parí òwe àgbájọ ọwọ́ la fi sọ̀yà. àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dórí ẹ ṣé gan-an kí ni orúkọ ẹ. ọlárẹwájú rọkìbà. ọmọ ìlú wo ni ẹ. Ọ̀yọ́. ṣé o ní oríkì kí ni oríkì lè. àjíkẹ́ ok ṣé oríkì ìlú wa hmm. oríkì tiẹ̀ àjíkẹ́. bá mi parí òwe àgbájọwọ́ la fi ń sọ̀yà àgbájọ la fi ń sọ̀yà. àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. o gbọ́ yẹn náà rí. mo gbọ́ rí. kí ni orúkọ yín. orúkọ mi ni mrs onífádé. ẹ ṣeun ọmọ ni. ọmọ ondo township. ọmọ ondo township. ṣé ní oríkì. ah èmi ò mọ oríkì mi o oríkìbí orúkọ tí mọ́mì ń sọ yín kọ́. àpínkẹ́. àpínkẹ́ oríkì ìlú yín kọ́. ẹ ṣeun wa tí ẹ bá mi parí òwe yìí àgbájọwọ́ la fi sọ̀yà àgbájọwọ́ la fi ń sọ̀yà. ó ti sápà yín lórí ẹ̀ ṣe é orúkọ mi ni adéwálé alárápé. ẹ ṣeun wa ọmọ ìlú wo ni. ìbàdàn nílé olúyọ̀lé. ṣé ẹ mọ oríkì. <laughs> àdìgún. àdìgún oríkì ìlú yín náà ń kọ́. ìbàdàn nílé olúyọ̀lé ọmọ àfikà ọrin fọ́rin mu ọmọ bíi olè gbé ń jàre oníhun àwọn ọmọ ìbàdàn náà ń gbọ́ ẹ ṣeun wa gan ni ẹ bá mi parí òwe yìí àgbájọwọ́ la fi sọ̀yà. tí a bá fi àgbájọwọ́ sọ̀yà ó túmọ̀ sí pé tí èèyàn bá ṣe nǹkan tó tó a lè fi dára ẹ̀ lójú pé àwa tá a kóra wa jọ la ṣe nǹkan tó dáa báyìí. ẹ bá mi ẹ bá mi parí ẹ àgbájọwọ́ la fi ń sọ̀yà. So Eh, nǹkan tó bá dá ni lójú èèyàn máa ń fọwọ́ ẹ̀ ó máa ń fi gbá orí mú ni. ìtumọ̀ lẹ ṣe ń sọ yẹn ìparí. <laughs> kí ni orúkọ yín. orúkọ mi ni olúwayẹmísí adéyẹmí victoria. ọmọ ìlú wo ni. mo wá láti ìlú ọ̀kàkókó ọmọ ondo state. ṣé ẹ ní oríkì. bẹ́ẹ̀ ni mà. kí ni oríkì yín. èmi lọmọ àfìràwé bomi mu ọmọ tádìyẹ ò bá kú atalà lọ ọmọ wọn ní òkè ọ̀kà níbi tí wọ́n ti ń jàre oníhun. ẹ ṣeun wa gan ni ẹ ṣe gan ni ẹ bá mi parí òwe àgbájọwọ́ la fi ń sọ̀yà àgbájọwọ́ la fi ń sọ̀yà. ìka kan. ẹ rántí ẹ rántí ẹ rántí ẹ rántí ìgbà tẹ wà nílé mi. Hmm, ìka kan ò lè gbẹ́rù dórí. thank you ẹ bá mi parí òwe yìí àgbà tó jàjẹ wẹ̀yìn. kò ní ọmọ nílé ni. kò ní ọmọ nílé. bẹ́ẹ̀ni. rárá. bẹ́ẹ̀ni. kò tiẹ̀ ṣàbíamọ. bẹ́ẹ̀ni. kò ṣe. àgbà tó jàjẹ wẹ̀yìn arúgbẹ́dẹ́lé dandan. ẹ bá mi parí òwe yìí ìbọn lápátí kò lápátí. kíbọn náà ṣarare ni o. <laughs> bá mi parí òwe yìí kì í tán lára wèrè. ẹ kì í tán lára wèrè a máa yà fún yín. ẹ bá mi parí òwe sàn láàrin ajé ajé ló mú ní takò ni ajé ló mú ní takò ni. ajé ló mú ní mú pọ̀rọ̀ àbí ẹ káàbọ̀ láti abala òwe fèwe òwe tí a fẹ́ parí náà ni àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò àgbájọwọ́ la fi ń sọ̀yà. So àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí níbi tí a ti máa ń lo irú òwe yìí òun ni pé bóyá tí àwọn èèyàn bá ń ṣe ìpàdé tètè wọn wá ní à ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ nítorí wípé àgbájọwọ́ òun la fi ń sọ̀yà ká fọwọ́sowọ́pọ̀ kí nǹkan tí a fẹ́ ṣe kó lè bá a ṣeé ṣe òun ni wọ́n fi máa ń lò pé àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dérí ìfọwọ́sowọ́pọ̀ òun ni ó túmọ̀ sí ní kúkúrú ní báyìí ẹ̀yin aráalé ẹ tẹ̀lé wa lọ sí abala èyí tí ó kàn tí a mọ̀ sí abala ayan ògbìfọ̀. tí Yorùbá bá ní ṣàgbéjẹmọ́wọ́ kí ni ìtumọ̀ rẹ̀. ṣàgbéjẹmọ́wọ́ ṣé lẹ̀kẹ̀ ni àbí ikọ̀ mi. tí Yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ rẹ̀. Ah, náà pé ẹni ẹni ara ẹ ọ̀yà ọ ọ bóyá ó ti tẹ̀lé àwọn àgbààgbà lọ that means ó ti kú nìyẹn. kí ni Yorùbá ń pè ní fikùn lukùn. kò yé mi o. kéèyàn fi ikùn gbára wọn. bí ikùn méjì láti gbára wọn. tí Yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ tiẹ̀. kò fi ara tì. ó ṣe kí ni. kò fi ara tì. kò fara tì. ẹ ṣe é. ẹ káàbọ̀ sí abala àyàn ògbìfọ̀ èyí tá a tún lè pè ní ẹ̀pọ́n ọ̀rọ̀ níbi tí a ó ti máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ èyí tí Yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé nínú gbólóhùn ẹ̀ máa bá wa ká lọ. kí ló kọ yín. Tìmílẹ́yìn. ṣé Yorùbá ni yín. bẹ́ẹ̀ni. ọmọ ìlú wo ni yín gan pàtó. Èkìtì. Èkìtì ni yín. bẹ́ẹ̀ni. ọ̀dà tí Yorùbá bá ní sọ̀sán dòru kí ni ìtumọ̀ rẹ̀. kó yí padà. kó yí padà ó dáa ọmọ ìlú wo gan ni yín. ọmọ ìpínlẹ̀ Ògùn. tí Yorùbá bá ní sọ̀sán dòru kí ni ìtumọ̀. sọ̀sán dòru mi ò mọ yẹn o mi mọ tó bá ní kó sọ̀sán dòru o mi mọ yẹn o. thank you tí Yorùbá bá ní ṣàgbéjẹmọ́wọ́ kí ni ìtumọ̀ rẹ̀. ṣàgbéjẹmọ́wọ́ ṣé lẹ̀kẹ̀ ni àbí nǹkan míì. tí Yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ rẹ̀. Ah, dáa pé ẹni ẹni ara ẹ ò yá ọ ọ ó ti tẹ̀lé àwọn àgbààgbà lọ that means ó ti kú nìyẹn. kí Yorùbá ń pè ní fikùn lukùn. kò yé mi o. <laughs> kéèyàn fi ikùn gbára wọn. bí ikùn méjì á fi gbára wọn. tí yóò bàbá ní farasin kí ni ìtumọ̀ tiẹ̀. kò fi ara tì. kó ṣe kí ni. kó fi ara tì. kó fara tì. ẹ ṣe é. káàbọ̀ padà láti abala aáyan ògbìfọ̀ ohun tí a fẹ́ gbéyẹ̀wò náà ni sọ̀sán dòru sọ̀sán dòru tí wọ́n bá sọ wípé èèyàn lè sọ̀sán dòru ó túmọ̀ sí wípé ẹni náà ó lè dojú gbogbo nǹkan rú kó dojú nǹkan dé tó jẹ́ wípé kò tiẹ̀ ní wo nǹkan kan tó lè ti ẹ̀yìn ẹ̀ yọ tí kò tiẹ̀ ní wò pé à nǹkan tó lè ti ẹ̀yìn ẹ̀ yọ ó lè burú àwọn ìyún la máa ń pè ní pé wọ́n lè sọ̀sán dòru nítorí ìdí èyí tá a bá sọ pé sọ̀sándòru èèyàn tí ò tiẹ̀ tó yẹ wípé kò sí nǹkan tí ò lè ṣe ó lè sọ̀sándòru ní báyìí ẹ̀yin aráalé ẹ máa tẹ̀lé wa lọ sí abala èyí tó kàn tí a mọ̀ sí àmì. ẹ fi àmì sí ọ̀rọ̀ yìí. àmúlòmọ́lá ah, ó láòdò ó súnmọ́ Colorado gan bọ́ ah ṣé mo lè fóònù friend dey phone a friend ah àmúlùmọ́là ah bóyá kí n délé kí n lọ bèè lọ́wọ́ màmí o. Hmm. mo fẹ́ kí o fi àmì sí orí ọ̀rọ̀ yìí ìmọ̀dò. ìmọ̀dò like mo máa fi àmì bí àwọn. ẹ fàmì sí ìmọ̀dò. Hmm, hmm, ok do. àbí is that what you mean. ṣé rí ìfẹ́ kọ́nà kì í pass wa eh, mi kì í pass yorùbá mi jẹ́rìí mo kàn ń sọ ni ó ti yé yín bọ́ ah ó loud. ìgúnnugún. ìgúnnugún. ìgúnnugún dòrèmí gùn. ẹ káàbọ̀ sí abala àmì orí ọ̀rọ̀ níbi táwọn ti máa ṣe àgbéyẹ̀wò bí àwọn ọ̀dọ́ wa bí wọ́n ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó àti bí a ṣe máa ń lò ó orúkọ tèmi ni adéṣẹwà akéwì ẹ máa bá wa ká lọ. kí ni orúkọ ẹ. tìmílẹ́yìn. ṣé ọmọ yorùbá tàtà ni ẹ. bẹ́ẹ̀ni. ọmọ ìlú wo ni ẹ. èkìtì. fi àmì sí orí ọ̀rọ̀ yìí gbó lóhùn. mímídò. ṣó dá ẹ lójú. bẹ́ẹ̀ni. kí ni orúkọ yín. mrs olúwabùkọ́lá tàǹdà. ṣé ọmọ yorùbá tàtà ni. bẹ́ẹ̀ni. ọmọ ìlú wo ni. ọmọ ìpínlẹ̀ ògùn. ẹ fi àmì sí orí ọ̀rọ̀ yìí gbólóhùn gbólóhùn ẹ mo ti dá yín lóhùn ohùn. Ah. kí ni orúkọ ẹ. orúkọ mi Victoria. ṣé ọmọ Yorùbá àtàtà ni ẹ. ẹ ọmọ Yorùbá ni. ọmọ ìlú wo ni ẹ. Èkìtì. fi àmì sí orí ọ̀rọ̀ yìí gbólóhùn. gbólóhùn. dodomi. dodomi gbólóhùn ó dá ẹ lójú. ẹ. Eh. ẹ fi àmì sí ọ̀rọ̀ yìí. àmúlòmọ́lá ah ó láòdò ó súnmọ́ Colorado gan bọ́ ah ṣé mo lè fóònù friend mi lè fóònù friend ah àmúlùmọ́là ah bóyá kí n délé kí n lọ bèè lọ màmí o. Hmm. mo fẹ́ kí o fi àmì sí orí ọ̀rọ̀ yìí ìmọ̀dò. ìmọ̀dò like mo máa fi àmì bí àwọn ẹ fàmì sí ìmọ̀dò. Mm, mm, mm. okay do. àbí is that what you mean. ṣeré ìfẹ́kọ́nà mi kì í pass wa eh, mi kì í pass yorùbá mi ṣeré mo kàn ń sọ ni ó ti yé yín bọ́ ah ó loud. ìgúnnugún. ìgúnnugún. ìgúnnugún dòrèmí gùn. ni ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò nínú àmì gbólóhùn àmì wo ní bẹ lórí gbólóhùn mímídò gbólóhùn mímídò ẹ ṣe o ẹ̀yin aráalé ojú tẹ fi ń wọ̀ wá eyín ò mọ̀ ní fọ̀ bẹ́ẹ̀ ni etí tẹ fi ń gbọ́ wa ò ní di ẹ̀yin la ó mọ̀ bá àwa la ó mọ̀ wá àwa la ó wá ẹ̀yin la ó mọ̀ ó dàbọ̀. tágbàlagbà bá rí lórí ìjòkó bọ́mọdé gun kí kò lè rí. agbá kí wà lọ́jà orí ọmọ tuntun wọ́ ọmọdé lè kó súnmọ́ gbà ó ọ̀dọ́ lè kó súnmọ́ gbà ó obìnrin lè ẹ̀sùn má gbà ó. gbà ọ́ ẹ̀yin òwe ìwé ìwòyí ẹ̀sùn má gbà kẹ́lẹ́ dàgbà gan-an. bá ní aṣọ bí àgbà kò lè ní àkísà tó àgbà tí ọmọdé bá sì ń gé igi lóko àwọn àgbà tó bá wà níbẹ̀ ló máa ń mọ ibi tí ó wò ó sí yìí. pe àgbà ní wéèrè èyí ló dífá fún ìrírí mi lónìí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ọ̀dọ́mọbìnrin méjì kan wà tí wọ́n ń gbé ní agbègbè kan tí à ń pè ní Adábaálé Adéọlá ni orúkọ ọ̀dọ́mọbìnrin àkọ́kọ́ Adéọlá rẹwà púpọ̀ olójú ẹgẹ́ ni ìbàdí àrán sì ni pẹ̀lú àwọn ẹbí Adéọlá fẹ́ràn rẹ̀ jọjọ bàbá rẹ̀ fẹ́ ọjọ́ ọ̀la gidi fún un bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ fẹ́ kó là kó yanjú. ọlọ́run ṣẹ́gi ọlà fún àwọn òbí adéọlá wọ́n rí jájẹ yàtọ̀ sí pákó bí wọ́n ṣe rí jájẹ tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣetán láti tọ́ adéọlá wọn ò sì kọ iyekíye tí wọ́n fẹ́ ná lórí ẹ̀kọ́ rẹ̀ wọ́n fẹ́ kó ka ìwé dé ibi tí èèyàn kàwé dé kí o lè di ènìyàn pàtàkì ní ọjọ́ ọ̀la ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àwọn òbí Adéọlá pé kí o lè là kí ó lè lu yìí pàbó ló ń já sí nítorí pé Adéọlá fúnra rẹ̀ tí wọ́n ń tiraka tí wọ́n ń làkàkà láti jẹ́ kó là kó lu yìí ìsáǹsá àti onírìnkurìn ní í ṣe kàkà kí adéọlá ó gbájúmọ́ ẹ̀kọ́ rẹ̀ kí ọjọ́ ọ̀la rẹ̀ ó lè dára níṣe ni ẹwà rẹ̀ bò ó lójú tí ó fi ọkùnrin kíkó kiri ṣe oge tí ẹ bá rí pẹ̀lú kúkúrú lónìí ọ̀dọ́ gíga lẹ́ ti rí i lọ́la. bí ó ṣe ń fẹ́ òmíràn bẹ́ẹ̀ náà ló ń yan àràrà níkọ̀sìn wọ́n ń pe adéọlá ní sisi hmm. bẹ́ẹ̀ inú tiẹ̀ náà sì ń dùn. bàbá adéọlá pé ó sọ títí tí adéọlá kọ ó kọ etí ikú sí ọ̀rọ̀ bàbá rẹ̀. ìrírí lágbà ó ìrírí ìlàgbà o. má bọ̀ má bọ̀ bẹ́ẹ̀ ká má bọ̀ bẹ́ẹ̀ níbo ló ti gbà lọ látànà níbo níbi tó ti ń bọ̀ ṣàlàyé fún mi níbo gangan níbi tó lọ níbo ló ti ń bọ̀ níbo ló ń nàka sí ṣé o lè tàn mí jẹ ní ìwọ tó jẹ́ pé o mọ̀ mí látàná kó tó ń dòní pé kí n tó wọlé sùn mo láti wo gbogbo ilé káàkiri kí n rí àrídájú pé gbogbo ẹ̀yin ẹbí mi lẹ sùn láyọ̀ àtàlàáfíà kémi gan tó lọ sùn. mo wọlé láago mọ́kànlá àbọ̀ àná mi ò rí ẹ níbo níbi tó gbà lọ. ẹ gbà mí kí ló ṣe é tó ń gbọ́n rí mo ní kó sọ fún mi pé níbo ló gbà lọ o ò lè sọ̀rọ̀ àbí o ò lè sọ̀rọ̀. <laughs> àtìgbà tó o ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ká máa kó rọ̀tìrọ̀tì sínú kòsté àtóníkì àtóníkì àtónírin ni mo mọ̀ pé ìṣòro ti bá ayé ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí wọ ṣòkòtò àwọn ṣòkòtò wà ní ti bí níbo níbi tó gbà lọ tó ń lo irun òkú níbo ló gbà lọ àníkò tó o lè sọ̀rọ̀ o ò lè yẹ kó sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni màmá adéọlá náà ò fi adéọlá lọ́rùn sílẹ̀ gbogbo ìgbà ni ó máa ń sọ ọ̀rọ̀ tí ó máa ń bá a wí. níbo ló tún dà o ṣó lẹ́nu ni ò lè sọ̀rọ̀ ó tún jáde lọ ah, ó mà ga o. ọmọ mi tààrẹ náà ni mò ń sọ gbìyànjú kó fojú sí ẹ̀kọ́ ẹ̀ ṣé o rí àwọn ọmọkùnrin kéékèèké oníṣòkòtò tínrín tó ń tẹ̀lé káàkiri yìí wọn ò ní àǹfààní kankan tó fẹ́ ṣe fún ẹ bẹ́ẹ̀ ni wọn ò ní àǹfààní kankan tó fẹ́ ṣe fún ẹ ju kán ba ọmọbìnrin láyé jẹ́ má jẹ́ kán ba ẹ̀ láyé jẹ́ fojú sí ẹ̀kọ́ ẹ̀ nítorí ọjọ́ ọ̀la. Hmm. àwọn ọmọ mi mi ò mi ò ní pẹ́ padà wá. o tún lọ. ọmọ mi ẹ jẹ́ kí n tètè máa lọ wọ́n bí báyìí wọ́n mọ bá wí. ìrírí lágbàá. Adéọlá kọ etí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ ìyá rẹ̀ náà òwe ìgbà ara làá búra ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn lòwe tí Adéọlá yàn láàyò a kì í rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì kò sì jìnnà sí i lẹ́nu pẹ̀lú màá jayé òní n ò mẹyin ọlá ní orin tí Adéọlá yàn ní kọ́sìn ní ìdákejì ẹ̀wẹ̀ mo rẹ́ni kejì tí ó jẹ́ ọ̀dọ́mọbìnrin kejì yìí ó gbájúmọ́ ẹ̀kọ́ tiẹ̀ kò jẹ́ kí ìfẹ́kùfẹ́ ara àti ẹ̀tàn àwọn ọkùnrin ó ṣì í lọ́nà bó tilẹ̀ jẹ́ pé àwọn òbí Mọ́rẹ́nikéjì ò là bẹ́ẹ̀ ni wọn ò ṣagbe wọn ò yó bẹ́ẹ̀ ni ebi ò sì pa wọ́n ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ ọ̀kẹ́rẹ́ wọn pebi sùn náà ò gbẹ́yìn síbẹ̀ mọ́rẹ́nikẹ́jì ò fi èyí ṣèwàwò ó gbàgbọ́ pé bí ìṣin ò là ọmọnú rẹ̀ yóò là ó gbájúmọ́ ẹ̀kọ́ rẹ̀ kò sì jẹ́ kí ohunkóhun ó ṣì í lọ́nà. Hey. mọ́rẹ́nikejì parí ilé ìwé girama ó ṣe ìdánwò ó yege wọ́n mú un ní ilé ẹ̀kọ́ gíga ti fásitì ńlá kan ní ilẹ̀ adúláwọ̀. èmi nìkan tán tán tán tán tán tán ọmọ olóríire ó kú ọmọ mi ah, ah, ah. èmi náà mọ̀ pẹ̀lú gbogbo wàhálà tó ṣe yẹn mo ní kò ṣeé ṣe kí ọmọ yìí má ṣe ń ṣẹlẹ̀. Ah. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ rò ó. tó ṣẹlẹ̀ ṣé. ẹ gbà ẹ má jẹ́ ká fọ̀rọ̀ ogun. ẹ eh? iléèwé gíga. gbogbo ìgbà tí Mọ́rẹ́nikẹ́jì ń kẹ́kọ̀ọ́ yìí níṣe ni Adéọlá sì ń bá ìranu rẹ̀ káàkiri pẹ̀lú àwọn ọkùnrin ó sì ṣe ìranù yìí títí tí ó fi já o lọ́wọ́ nínú àwọn ìrìnkúrin rẹ̀ yìí ni ó ti gba oyún oyún tí ó gbà yìí oyún ẹ̀sìn gbáà ni bó tilẹ̀ jẹ́ pé ìkókó kì í ṣe àkọ́kọ́ pa àjẹ́ oyún tí Adéọlá ní yìí kọ́ ni oyún àkọ́kọ́ láti ìgbà tí ó ti ń rin ìrìnkúrin rẹ̀ ṣùgbọ́n àbíkú oyún èyí tí ó ní yìí ó kàn sọ olóògùn rẹ̀ gègé ni oyún náà ń kọ̀ kò ṣẹ́ bíi ti àwọn ti ṣáájú ṣé àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní oyún ẹ̀sìn kì í ṣẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ ṣe rí mọ́ Adéọlá lára o oyún yìí kọ̀ kò ṣẹ́ o ìṣàyẹ̀wò tó wà lọ́wọ́ oyún tó wà lóyún oyún yìí ẹgbẹ́ yìí kẹ́ fi sílẹ̀. fi sílẹ̀. bẹ́ẹ̀ ah. jẹ́ bẹ́ẹ̀ ẹ pàdánù. lẹ́yìn gbogbo ìgbìyànjú rẹ̀ tí oyún náà sì kàn tí kò ṣẹ́ ó pa kítí mọ́lẹ̀ ó gbéra ó gbé oyún lọ sọ́dọ̀ ẹni tí ó lérò pé ó lè fún un ìrírí làgbà. ìyẹn fárígá ó kọ̀ jálẹ̀ ó ní kí adéọlá ó yára tètè gbé oyún egbére rẹ̀ kúrò níwájú òun kí ó tètè wá ẹni tí ó fún un lóyún lọ. kí ló dé. kọ́lá káàbọ̀. kí ló fẹ́. Ah, kọ́lá náà ni mò ń wà. fún kí ni. láti ìgbà yẹn mo rò bóyá padà rí nǹkan oṣù mi ni. kí ló wá kàn mí pẹ̀lú yẹn. àkọ́lá ìwọ ló lóyún. Ah, ṣó gbádùn èmi mo lóyún. ẹ mo wà òkè kọ́lá mi ò mi dáadáa. jẹ́ kí n sọ fún ẹ. kọ́lá. jẹ́ sọ fún ẹ. á da kó o lọ fún ẹni tó bá fún ẹ lóyún kó o lọ gbé oyún yẹn fẹ́ni tó bá fún ẹ lóyún. ó ní ṣe bí òde ijó lásán ni òun ti pàdé àdéọlá kí ó tó di pé tí ó fi tẹ̀lé òun wá sílé ní alẹ́ ọjọ́ tí òun bá lájọṣepọ̀ náà. tí bí mo ṣe ń bá ìṣòro tí n bá tún rí ẹ lé tí n bá tún rí ẹ lé mi. bọ́lá bọ́lá bọ́lá má ṣe báyìí sí mi. bí ó tilẹ̀ jẹ́ wípé òun ni òun gbé kúrò ní òde ijó náà ní alẹ́ ọjọ́ náà ṣé bí ẹnìkan ló ṣáà gbé e wá kí ó lọ sọ́dọ̀ ẹni tí ó gbé wá sí òde ijó o nítorí kó ṣáà tó lè tẹ̀lé èèyàn wá sí òde jó ó ti jọ lájọṣepọ̀ dáadáa kí ó yá tètè gbé oyún egbére kúrò lọ́dọ̀ òun. ọlọ́ba ò lè ṣe báyìí èmi àti ẹni tó wojú mi dáadáa èmi ni. tí bá wọlé tí mo jáde tí mo tún bá ẹ ta wàá bọ lóyún ọ̀sẹ̀ kọ́lá ò dẹ̀ kọ́lá kọ́lá kọ́lá sílẹ̀kùn kọ́lá jọ̀ǹtò ayé mi o adéọlá ò mọ odó tí à ń dọ̀rùn lásì mọ́ o ó ronú jinlẹ̀ tá a tún ló lè ní oyún yìí ó gbéra ó tún gba ọ̀dọ̀ ẹlòmíràn tó tún rò pé ó lè ní oyún náà lọ. promise ẹ pé mo máa pè ẹ so wọ́n fi yẹn lẹ̀ àní o máa wọrí jọ máa pè ẹ padà máa pè ẹ padà ṣé kò sí mú wa. eléyìí náà máa kọ̀ jálẹ̀ o. ẹ kí ló wá kọ́ mi tó bá lóyún. ìwọ ló lóyún. máyì kì í bẹ ìjà o ṣé wọn pé mo ti ń gbọ́ pé látẹ̀kan ló ti ń gbé kiri so now àsìkò mi ni ló ṣe wá bá mi àbí àbí. gbé e lọ síbo ìwọ ló lóyún ó ní ṣe ọ̀rẹ́ òun kan tí adéọlá ń fẹ́ tẹ́lẹ̀ ni ó gbé adéọlá fún òun nígbà tí ìyẹn ti fẹ́ yọ ìfun rẹ̀ lé lọ́wọ́ tán ṣé irú Adéọlá ni àwọn ènìyàn á wá rí wípé ó bí ọmọ fún òun ó ní láyé òun kò lè fẹ́ onírìnkúrìn àti oníṣekúṣe ọmọ bíi Adéọlá láéláé. olórí kan mo wò ṣe ìwé ìwò mi ò ń pe mo dúdú ìwọ pupa mi ò èmi ò dẹ kí n bá òun tó bá pupa yìí láyé mi. ìyẹn o ah, ah, túmọ̀ sí kókó. jọ́ torí ọlọ́run máa lọ èmi kọ́ ni mo lóyún yìí. wo ìwọ ló ní oyún yìí o. ṣoṣo wa tiẹ̀ wo yán ni wo yún bóyá kọ́ bó ń ṣe rí èmi gà àwọn tèmi bá máa fún yàn lóyún yẹn máa ó máa ṣe náà mà ní oyè lè. rárá bàtà ṣe kíní yẹn o mọ̀ pé báyìí la yẹ. báyìí la yẹ ṣe kò ń eh, ṣe báyà bí kó ranù kó máa bá tiẹ̀. ó dà jọ pé má bínú kí má jẹ ká rárá mi. ó lè jáde tèfètèfè kúrò nínú rẹ̀ kódà jọ́ nítorí ọ̀rọ̀ kí ló fa jọ. jẹ́ kí wé jáde kí ló kí ló so wà ókè o fẹ́ lọ́mọ mi ni. má bínú fún mi. jọ náà. mo ní o ma ta ló fẹ́ kí n lọ gbóyún fún ìwọ lónìí. ìta lónìí. ìwọ ni. ó súnmọ́ mi o tètè máa lọ. mo ti wá di pé mi lè máa lọ. ó pọ̀ kó máa bá tiẹ̀ lọ. Adéọlá bẹ̀rẹ̀ sí ní ru oyún ọmọ àlè káàkiri ògúlùtù rẹ̀ bọ́ sínú omi ara rọ̀ ọ́ gbogbo gúlegúle rẹ̀ sì wálẹ̀ pátápátá. gbogbo àwọn tí wọ́n máa ń tẹ̀lé bẹ̀rẹ̀ sí ní yẹra fún un àwọn òbí Adéọlá lé jáde nílé wọ́n ní àwọn ò lè máa bọ́ ìyá kí àwọn tún máa bọ́ oyún ọmọ àlè kan kí ó tètè wá bí yóò ti ṣe ara rẹ̀ lọ. ṣé mi kìlọ̀ fún ẹ ṣé mi ò kìlọ̀ fún ẹ mo wí wí wí wí yóò fẹ́ gbọ́ òjẹ́ rọ́rọ̀ sọ ah, babadeola jọ talẹni tó fún ẹ babadeola ìjọ ìjọ ìjọ. mo ní ta ló fún ẹ lóyún. Ah, babadeola fífi mi lè mú kìlọ̀ fún ẹ tó aláìgbọràn ọmọ mú kìlọ̀ fún ẹ. níbo ló ti róyún yà níbo ló ti rú. Ọbádéọlá ẹni sùúrù ẹni sùúrù Ọbádéọlá ẹni sùúrù Ọbádéọlá ẹni sùúrù. mo ní dáhùn oyún ẹ̀ sí. Ọbádéọlá ẹni sùúrù. ṣé ẹni gíga ni. Ọbádéọlá ẹni sùúrù. ó sanra ni àbí ò sanra dúró ni àbí kópa ta ló fún ọ lóyún. Ah, mẹ́ni ìbá jó ni àbá yọ̀. Ah, mo dárò mo dárò Ọbádéọlá. ń dáná. Eh nígbà tó ń sọ pé kí n filẹ̀ tí gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bí mi pé ta lọkọ ọmọ rẹ̀ kí ló fẹ́ kí n sọ fún kí n sọ fún pé mi mo wọ ọmọ mi lójú ọ̀bẹ rọ. rárá kí. bàbá di olè dẹkùn rárá o rárá bàbá di olè dẹkùn yẹ. oya oya oya bẹ́ẹ̀ni ẹ̀ tó kún ọ. bàbá di ọlá bàbá di ọlá. ta ló mọ̀. bàbá di ọlá bàbá di ọlá. oya mo tiẹ̀ kọ̀ bọ́ bàbá lọ. ó yẹ ó lọ́kọ̀. ajẹ́ pé. ẹ káàbọ̀ sí abala. òwe fòwe. àyà òwe fò. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò. àwọn ọ̀rọ̀ èyí tí yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́n lò tó. orúkọ tèmi ni. ẹnìtàn ọ̀kẹ́ yèyé òwe. akórèdé ibrahim. adéṣẹwà akéwì. ẹ máa bá wa kálọ. bágbọ́n bá dọ́kọ̀ báyìí agbọ́n á sì júbà oyin àìtètè dọ́kọ̀ báyìí wọ́n á sì júbà èèrà balapa dẹ̀dẹ̀ bá dọ́kọ̀ báyìí wọ́n á sì júbà gbogbo ẹyẹ nínú oko ìkárá tó borí ìtìdé o ìbà ọba ńlá ìpara tó borí tìdé wọ́n á júbà gbogbo ọmọ nílé ayé àìdọ́kọ̀ ojúbà níṣẹ́ fi ń pẹ́ ọmọ nínú oko ìbà arábátá ríbítí ọba rìbìtì ràbátà fọmúfọmú ọlá ọba tó kájú ọlá tó tún yẹ lọ́ba rente ọba olóyè mọ ègún ọba tó dá a lóye délẹ̀ ìjìnlẹ̀ tó kọjá òye ẹ̀dá ọba dúdú mọ dúdú mọ dúdú ọba mọ dúdú mọ rẹ̀rẹ̀ olórí aláṣẹ àtolùkápá gbogbo òkùnkùn bátamù bátamù gbẹngbẹlẹkùn ọ̀hún máa dá mọ́ngudumọ́ngudu kànàkànà ọba tí ń ṣí kiri bí ẹyẹ oko kànàkànà máa já tòǹtò wú ọba tó dá a lóye délẹ̀ ọba ò mọ̀tìtì mọ̀tìtì ẹni ẹ̀dá ti tó dúró kánkán ẹni wọ́n kọlù tí òmìnira òkúta ìdìgbòlù tó dìgbòlù wọn ẹni tó bá forí kan máa ló kàn jọ̀gbọ̀n àìkú àìṣá jagunjagun tí òfin ti bọ̀ ṣe jagunjagun tí ń jagun nínú afẹ́fẹ́ líle líle ajá bíi ìjìwà ọlú ọlọ́gun mọ̀mọ́ tí ń jẹ́ Èdùmàrè tó bá fẹ́ ṣe tútù tútù àtútù dódódó lọ́jọ́ òtútù níṣẹ̀wọ̀ àtìrí àtòjò tí ń ró wẹ́líwẹ́lí lọ́jọ́ ọtụtụ aṣọ dá lọ́jọ́ ọtụtụ ní sọ̀gìnìtì sojo sọdá aládé nìkan àsoko lórogún ìmọ̀ bàbá ìmọ̀ ọba ìmọ̀dòye lolúwa lẹ́la lé o ọ̀nà ìbá lónìí onílé yìí mo máa kágò ẹjọ́ ojú mi yín ṣe àgbà tó bá wọlé tí ò kágò ebiru wọn ní di mímú sọ ewúrẹ́ tó bá wọlé tí ò kágò irú wọn ní di mímú sọ àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò irú wọn ní di mímú sọ ìbà ọ̀nà kà ìbà ọ̀nà kò ìbà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìyàmọ̀ nígbàmọ̀ ìrùkẹ̀rẹ̀ nígbàmọ̀ Ọ̀rúnmìlà ẹ má máa jẹ́ ohun mi ò ibà pẹlẹbẹsẹ̀ méjèèjì tí ó ń rún àní àmọ̀mọ̀ tún ti dé lónìí ẹ má máa jẹ́ ohun wa o àwọn ọ̀mọ̀mọ̀ ní kọ́lọ́kọ́ mọ́ròkọ ní kọ́lódò mọ́ròdò ìta àfẹ́ ni pé ká ẹ tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbóhùn tá a tún gbé dé lónìí o. ẹ káàbọ̀ sí abala. òwe fòwe. àyà òwe fò. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò. àwọn ọ̀rọ̀ èyí tí yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́n lò tó. orúkọ tèmi ni. ẹnìtàn ọ̀kẹ́ yèyé òwe. akórèdé ibrahim. adéṣẹwà akéwì. ẹ máa bá wa kálọ. lákérọ̀nà a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yín ètò wa ètò ẹwà èdè Yorùbá níbi tí a ó ti máa rán ara wa létí bí a ṣe ń lo èdè Yorùbá àti bí a ó ṣe máa kọ́ àwọn ọ̀dọ́ wa bí a ṣe ń lo èdè Yorùbá dáadáa ẹ wá nǹkan fìdílé kẹjájọ jẹgbádùn ètò yìí orúkọ tèmi ò yípadà orúkọ mi ni Adéṣẹwà Akínbíyì Àbẹ̀kẹ́ tí gbogbo yín mọ̀ sí Adéṣẹwà Àkéwì Ògbómọ̀ṣọ́ ni ilé àwọn baba tó bí mi lọ́mọ níbi agbẹ́njẹ kàkà tó mú kọyangan ogun òjàjà kókó wa lẹ́rú lògbómọ̀ṣọ́ rí adénú ọkọ̀ asinmi ogún ọ̀ṣun ní máa ń diyán lé àwọn baba tó bí mi lọ́mọ ogún àgbàdo ní dẹ̀kọ ògbó èrè ní dọ̀lẹ̀lẹ̀ àwa gangan ni ògbó ọmọ àfògbòjà bí èṣù ọ̀dàrà Ògbómọ̀ṣọ́ ajílété níbi agbẹ́njẹ kàkà tó mú kọyangan ogun òjàjàjà kókó wa lẹ́rú lògbómọ̀ṣọ́ rí adénú ọkọ̀ asinmi ògbó oṣù ní díyán ogún àgbàdo oníǹdẹ̀kọ ògbó èrè hàn sí mọ́ dọ̀lẹ̀lẹ̀ ògbómọ̀ṣọ́ ajílété ọmọ àfọ̀gbọ́jàbí èṣù ọ̀dàrà ìgbògbómọ̀ṣọ́ bá ṣe ohun tó ṣe tán bí ọlọ́fà iná ìbí ńlá ajílété ń bólúwa rẹ́ sinmi Ògbómọ̀ṣọ́ ajílété ṣògo ẹ̀ la fẹ́ kọ ni ìlú tá a tẹ sáàrin ọ̀dàn ọ̀kan nínú ìlú akin ìbàrúbá ni mí ẹlẹ́ni ẹsẹ̀ ọmọdé ìbàrúbá etí ọ̀yà ṣóhun ló ṣe gbogbo wàlẹ̀ pátápátá porongodo kékeré àsìn ajojo ń bàlà ní àgbàlagbà àsìn ajojo ń bàlà ní kékeré ládàá bá ṣubú tàwọn ẹyẹ tí ń jẹ láàrin ọ̀tá olóhùn kékeré ní ṣọkọ wọn nílé kékeré ní ṣọkọ wọn lóko nílé e bàbá tó bí mi lọ́mọ. ẹ káàbọ̀ sí abala. òwe fòwe. àyà ògbé fọ. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò. àwọn ọ̀rọ̀ èyí tí yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́ lò tó. orúkọ tèmi ni. ẹnìtàn ọ̀kẹ́ yèyé òwe. akórèdé ibrahim. adéṣẹwà akéwì. ẹ má bá wa kálọ. jẹ́ ká bọ́ sí abala òwe fèwe òwe fèwe ẹ̀ máa bá wa ká lọ. ẹ bá mi parí òwe yìí àgbà tó jàjẹ wẹ̀yìn. kò ní ọmọ nílé ni. kò ní ọmọ nílé. bẹ́ẹ̀ni. rárá. bẹ́ẹ̀ni. kò tiẹ̀ ṣe abiyamọ. bẹ́ẹ̀ni. o ṣe é àgbà tó jàjẹ wẹ̀yìn arúgbẹ́dẹ́lé dandan. ẹ bá mi parí òwe yìí ìbọn lápá tí kò lápá tí. kí ìbọn náà ṣarare ni o. <laughs> bá mi parí òwe yìí kì í tán lára wèrè. ẹ kì í tán lára wèrè a máa yà fún mi. ẹ bá mi parí òwe yìí sàn án láàrin. ajé ajé ló mú ní takò ni ajé ló mú ní takò ni. ajé ló mú ní mú pọ̀rọ̀ àbí wàá. ẹ káàbọ̀ sí abala òwe fèwé níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò bí àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ Yorùbá sọ tó orúkọ tèmi ni Ẹnìtàn Ọ̀kẹ́ yèyé òwe ẹ máa bá wa ká lọ kí ni orúkọ yín. orúkọ mi ni Mrs. Onífádé. ẹ ṣeun ọmọ olúwo ni. ọmọ Ondo Township. ọmọ Ondo Township ṣe ní oríkì. ah èmi ò mọ oríkì mi o oríkìbí orúkọ tí mọ́mì ń sọ yín kọ́. àpínkẹ́. àpínkẹ́ oríkì ìlú yín kọ́. ẹ ṣeun wa ẹ bá mi parí òwe yìí àgbà tó jì sí kòtò àgbà tó ń jì sí kòtò ẹ ṣe o ní. orúkọ mi ni adéwálé alárápé. ẹ ṣeun wa ọmọ ìlú wo ni. ìbàdàn nílé olúyọ̀lé. ṣé ẹ mọ oríkì yín. Ah. <laughs> àdìgún. àdìgún oríkì ìlú yín náà ń kọ́. ìbàdàn nílé olúyọ̀lé ọmọ àfìkà ọrin fọ́rin mu ọmọ bíi olè gbẹ́ńjàre oníhun. Hmm, hmm, àwọn ọmọ ìbàdàn náà ń gbọ́ ẹ bá mi parí òwe àgbà tó jìn sí kòtò àgbà tó jì sí kòtò ah, àgbà tó jì sí kòtò kò bóyá kò wòye ọ̀nà ni. Hmm, ó ti yé mi. kí ni orúkọ yín. orúkọ mi ti tọmọ àbí ti tèmi ni mo máa dárúkọ Mariam Bashiru ọmọ ìlú wo ni. Ọ̀yọ́ state. Ọ̀yọ́ state ẹ kí ni oríkì yín àríkẹ́. àríkẹ́ kí ni oríkì ìlú náà. ìlú wa. ẹ bá mi gbìyànjú oríkì yín. ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú ọmọ àjẹgbíjẹ kára òun ọmọ àfikára òun fọrin mu. ẹ bá mi parí òwe àgbà tó jìn sí kòtò. ó kára yòókù lọ́gbọ́n. Hmm, ẹ ṣé. kí ni orúkọ yín. orúkọ mi ni olúwayẹmísí adéyẹmí victoria ọmọ ìlú wo ni. mo wá láti ìlú ọ̀kàkókó ọmọ ondo state. ṣé ẹ ní oríkì. bẹ́ẹ̀ ni mà. kí ni oríkì yìí. èmi lọmọ àfìràwé bomi mu ọmọ tádìyẹ ò bá kú atalà lọ hmm. ọmọ wọn ní òkè ọ̀kà níbi tí wọ́n ti ń jàre oníhun. ẹ ṣeun wa ni ẹ ṣe gan ni ẹ bá mi parí òwe àgbà tó jìn sí kòtò. Ah, àgbà tó jù sí kòtò tó jìn sí kòtò. àgbà tó jìn sí kòtò. ọmọ tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ gbúdọ̀ wo ó gbúdọ̀ wo àti kọjá rẹ̀ pé kóun náà má bàa jì. ẹ tún sọ mi ò gbọ́ dáadáa. ẹ bá mi tún sọ ah omi ó gbúdọ̀ wo pa ẹsẹ̀ pé àgbà tó lè jì sí kòtò yìí òun tó ń jẹ́ ọmọdé tóun bá jì sí wọn ò ní róhun mọ́ ni. Hmm, ó ti yé mi ó ti yé mi kí ni orúkọ ẹ ọlárẹwájú rọkìbà. ọmọ ìlú wo ni ẹ. Ọ̀yọ́. ṣé o ní oríkì kí ni oríkì lè. àjíkẹ́ ok ṣé oríkì ìlú wa hmm. oríkì tiẹ̀ àjíkẹ́. bá mi parí òwe àgbà tó jìn sí kòtò. àgbà tí ó jìn sí kòtò. ò gbọ́ rí. ò gbọ́ rí. rárá. ẹ bá mi parí òwe yìí àgbà tó jàjẹ ẹwẹ yìí. kò ní ọmọ nílé ni. kò ní ọmọ nílé. bẹ́ẹ̀ni. rárá. bẹ́ẹ̀ni. kò tiẹ̀ ṣàbíamọ. bẹ́ẹ̀ni. o ṣe. àgbà tó jàjẹ ẹwẹ yìí arúgbẹ́dẹ lé dandan ẹ bá mi parí òwe yìí ìbọn lápá tí kò lápá tí. kíbọn náà ṣarare ni o. <laughs> bá mi parí òwe yìí kì í tán lára wèrè. ẹ kì í tán lára wèrè a máa yà fún yín. ẹ bá mi parí òwe yìí sàn án láàrin. ajé ajé ló mú ní takò ni ajé ló mú ní takò ni. ajé ló mú ní mú pọ̀rọ̀ àbí wá. a gbéyẹ̀wò náà ni àgbà tó jìn sí kòtò ìparí rẹ̀ náà ni ó kára yòókù lọ́gbọ́n àgbà tó jìn sí kòtò ó kára yòókù lọ́gbọ́n àwọn àgbà tí wọ́n bá ti ní ìrírí rí òun ni wọ́n máa ń lo òwe yìí láti fi bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ wípé wọ́n lè tún lò wípé ohun tí ó bá mú alágbára ṣubú kí ọmọ ọ̀lẹ kó má ṣàsùnpara wọ́n tún máa ń lò báyìí wípé in tó bá mú kí atẹ́gùn máa gba aṣọ ọlọ́run èèyàn kẹ́ni tó sátì ẹ̀ sórí ìkọ́ kó má ṣàfira ìtumọ̀ òwe yìí náà ní. ní báyìí a fẹ́ bọ́ sí abala èyí tó kàn abala tó kàn báyìí ni abala aáyan ògbìfọ̀ ẹ̀ máa bá wa ká lọ. Yorùbá bá ní ṣàgbéjẹmọ́wọ́ kí ni ìtumọ̀ rẹ̀. ṣàgbéjẹmọ́wọ́ ṣé lẹ̀kẹ̀ ni àbí nǹkan míì. tí Yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ rẹ̀. Ah, dáa pé ẹni ẹni ara ẹ ò yá ọ ọ ó ti tẹ̀lé àwọn àgbààgbà lọ that means ó ti kú nìyẹn. kí Yorùbá ń pè ní fikùn lukùn. kò yé mi o. <laughs> kéèyàn fi ikùn gbára wọn. bí ikùn méjì á fi gbára wọn. tí yóò bàbá ní farasin kí ni ìtumọ̀ tiẹ̀. kò fi ara tì. kó o ṣe kí ni. kó fi ara tì. kó fara tì. ẹ ṣe é. káàbọ̀ sí abala àyàn ògbìfọ̀ èyí tá a tún lè pè ní ẹ̀pọ́n ọ̀rọ̀ níbi tí a ó ti máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ èyí tí Yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé nínú gbólóhùn ẹ̀ máa bá wa ká lọ. kí ló kọ yín. Tìmílẹ́yìn. ṣé Yorùbá ni yín. bẹ́ẹ̀ni. ọmọ ìlú wo ni yín gan pàtó. Èkìtì. Èkìtì ni yín. bẹ́ẹ̀ni. tí Yorùbá bá ní fani lórí fọ̀dàkùn kí ni ìtumọ̀ rẹ̀ ti. pé ó bóyá ó dẹ́ṣẹ̀ àbí nǹkan kan ó fa nǹkan kan ó dẹ́ṣẹ̀ àbí nǹkan kan ṣá ó wá ń wá bóyá máa bò ó wípé ó ṣe nǹkan ó wá fẹ́ bò ó kọ́ máa káyé má mọ̀ pé ó ṣe nǹkan báyìí. káyé má mọ̀ pé ó ṣe nǹkan tí ò dáa. ẹ tí ò dáa nǹkan tí ò dáa. ó dáa ọmọ ìlú wo gan ni ọmọ ìpínlẹ̀ Ògùn yorùbá bá ní fani lórí fọ̀dàkùn kí ni tán túmọ̀ sí fún wa. wọ́n ń túmọ̀ pé ẹni yẹn hmm, ó máa gba ẹni ó lè wò ó lè ó máa gba ẹ̀ nǹkan ọwọ́ ẹ̀ ó máa ó ṣàmúbòye fẹ́ gba nǹkan yẹn ohun kan tí ò ṣe tiẹ̀ kó gbà lọ́wọ́ ẹ̀yàn yẹn. fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ náà. Hmm. tí Yorùbá bá ní ṣàgbéjẹmọ́wọ́ kí ni ìtumọ̀ rẹ̀. ṣàgbéjẹmọ́wọ́ ṣé lẹ̀kẹ̀ ni àbí nǹkan mi. tí Yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ rẹ̀. náà ah, pé ẹni ẹni ara ẹ ọ̀yà ọ ọ bóyá ó ti tẹ̀lé àwọn àgbààgbà lọ that means ó ti kú nìyẹn. kí Yorùbá ń pè ní fikùnlukùn. kò yé mi o. <laughs> <laughs> kéèyàn fi ikùn gbára wọn. bí ikùn méjì á fi gbára wọn. tí yóò bàbá ní farasin kí ni ìtumọ̀ tiẹ̀. kò fi ara tì. ó ṣe kí ni. kò fi ara tì. kò fara tì. ẹ ṣe é. ẹ káàbọ̀ padà láti abala àyàn ògbìfọ̀ ohun tí a gbé yẹ̀wò náà ni fanilórí fọ̀dàkùn tí wọ́n bá pèèyàn ní afánilórí fi ọ̀dà kún ó túmọ̀ sí wípé oníjìbìtì òun ni ẹni náà fanilórí fọ̀dàkùn jìbìtì ló ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá wá pèèyàn ní afánilórí fọ̀dàkùn oníjìbìtì èèyàn òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ ní báyìí a abala èyí tó kàn tí a mọ̀ sí abala àmì. Ah, ẹ máa bá wa ká lọ. ẹ fi àmì sí ọ̀rọ̀ yìí. àmúlòmọ́lá ah ó láòdò ó súnmọ́ Colorado gan bọ́ ah ṣé mo lè fóònù friend kí n lè fóònù friend ah àmúlùmọ́là ah bóyá kí n délé kí n lọ bèè lọ́wọ́ màmí o. Hmm. mo fẹ́ kí o fi àmì sí orí ọ̀rọ̀ yìí ìmọ̀dò. ìmọ̀dò like mo máa fi àmì bí ẹ fàmì sí ìmọ̀dò. Hmm, hmm, ok do mi do àbí ìdáná wọn. ṣẹ́rí ẹ̀kọ́nọ́mì kì í pass wá mi kì í pass yorùbá mi ṣẹ́rí mo kàn ń sọ ni ó ti yé yín bọ́ ah ó láòdì. ìgúnnugún. Mm, mm, mm, gúnugún dòrèmí gùn. ẹ káàbọ̀ sí abala àmì orí ọ̀rọ̀ níbi tí a ó ti máa ṣe àgbéyẹ̀wò bí àwọn ọ̀dọ́ wa bí wọ́n ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó àti bí a ṣe máa ń lò ó orúkọ tèmi ni Adéṣẹwà Akéwì ẹ máa bá wa ká lọ. kí ni orúkọ yín. Mrs Olúwabùkọ́lá Tàndá. ṣé ọmọ Yorùbá àtàtà ni. bẹ́ẹ̀ ni ọmọ ìpínlẹ̀ Ògùn. ẹ fà mí sí orí ọ̀rọ̀ ìgbàlà. Mm, mm, mm. gbà. gbà ó ní àmì orí ìgbàlà. kí ni orúkọ ẹ. orúkọ mi Victoria. ṣé ọmọ Yorùbá tàtà ni ẹ. ọmọ Yorùbá ni. ọmọ ìlú wo ni ẹ. Èkìtì. fi àmì sí orí ọ̀rọ̀ ìgbàlà. ìgbàlà. Mm, mm, mm ìgbàlà. dodo ah, ìgbàlà eh. dodomi right. dodomi ìgbàlà ó dá ẹ lójú. ẹ. kò sẹ ọmọ ọmọ pẹ. ẹ fi àmì sí ọ̀rọ̀ yìí. àmúlòmọ́lá ah ó láòdò ó súnmọ́ Colorado gan-an ah ṣé mo lè phone a friend kí n lè phone a friend ah àmúlùmọ́là ah bóyá kí n délé kí n lọ bèè lọ́wọ́ màmí o. Hmm. mo fẹ́ kí o fi àmì sí orí ọ̀rọ̀ yìí ìmọ̀dò. ìmọ̀dò láì máa fi àmì bí a ẹ fàmì sí ìmọ̀dò. Hmm, hmm, ok do mi do àbí is that what you ṣẹ́rí ẹ̀kọ́nọ́mì kì í pass wá ẹ̀ẹ́mì eh, kì í pass yorùbá mi ṣẹ́rí mo kàn ń sọ ni ó ti yé yín bọ̀ ah ó loud. ìgúnnugún. ìgúnnugún. ìgúnnugún dòrèmí gùn. ẹ káàbọ̀ padà láti abala àmì ohun tí a gbéyẹ̀wò náà ni ìgbàlà àmì wo ló wà lórí ìgbàlà dòdòdò ìgbàlà dòdòdò ẹ̀yin aráalé ẹ ṣé àdúpẹ́ etí tẹ fi ń gbọ́ wa ò ní di o bẹ́ẹ̀ ni ojú tẹ fi ń wò wá ò ní fọ́ àwa láwọn wá ẹ̀yin láwọn dé bá ire o ire gbàǹgbà. bá rí lórí ìjòkó bọ́mọdé gun kí kò lè rí. agbá kí wà lọ́jà orí ọmọ tuntun wọ́ ọmọdé lè kó gbà ó ọ̀dọ́ lè kó gbà ó obìnrin lè ẹ̀sùn má gbà ó ọkùnrin ní ẹ̀sùn má gbà ó ẹ̀yin òwe ìwé ìwòyí ẹ̀sùn má gbà kẹ́lẹ́ dàgbà gan àwọn àgbà bọ̀ wọ́n ní bí ọmọdé bá ní aṣọ bí àgbà kò lè ní àkísà tó àgbà tí ọmọdé bá sì ń gé igi lóko àwọn àgbà tó bá wà níbẹ̀ ló máa ń mọ ibi tí ó wò ó sí i. èyí ló dífá fún ìrírí mi lónìí. nígbà yìí gan-an ni adéọlá bẹ̀rẹ̀ sí ní mọ ẹ̀wà ní oúnjẹ ajẹ́sùn <laughs> ebi dé ìyá bẹ̀rẹ̀ sí ní jẹ adéọlá pẹ̀lú kò kàwé kò kọ́ṣẹ́ ó dalárìn kiri. àgbà tó ń sáré inú ẹ̀ kan tí kò bá lè kan á jẹ́ pé inú. lọ́wọ́ yín nìsà sórí látànà mi ò mi ì tí ì jẹun kankan ẹ jọ ẹ ro ti ipò tí mo wà mọ́ mi lára. ipò wèrè wo ah. ṣé ṣé mo fi ẹsípò tó wà ní. ẹjọ ewu tẹ pẹ̀lú pò máa lọ mi o mo níṣẹ́ láti bí báyìí mo níṣẹ́ láti. bọ́dà ẹjọ. ó di ẹni tó gbàárù nínú oko àárù rẹ̀ yìí ló bímọ sí àti bọ́ ara rẹ̀ pẹ̀lú ọmọ sì di ìṣòro ńlá fún un èyí ló sì mú kí ó tún tẹ̀síwájú pẹ̀lú gbígba oko gbírí sókè lọ oníṣẹ́ ń ṣiṣẹ́ ẹ̀lẹ́ ṣe ìmẹ́lẹ́ ah! nígbà tí oníṣẹ́ bá ń jẹ èrè iṣẹ́ nígbà náà ni ọ̀lẹ náà yóò bẹ̀rẹ̀ sí ní jèrè ìmẹ́lẹ̀ rẹ̀ ní gbogbo ìgbà tí Adéọlá ń fi ìwà ìranù kó ara rẹ̀ sínú wàhálà yìí Mọ́rẹ́nikẹ́jì ti parí ní ilé ìwé gíga. ìrírí lọ́dọ̀. gbogbo oúnjẹ tó wà nílé. gbogbo oúnjẹ tó wà nílé ni. òun náà ló ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀. àlọ́ nínú òun náà ló ní. ọmọ lórí ilé ọmọ wa á dà fún ẹ. ẹ máa ń. àpẹlẹ ah, káàbọ̀ kúrin ah, òkú ah, oríire. bó ṣe múnú wa dùn gẹ́gẹ́ bí òbí mo gbà ládùúrà fún ẹ wàá ṣoríire. àmín eléyìí tá a ti dáwọ́lé yìí o tó ṣàṣeyọrí inú ẹ̀yìn wàá fi ṣe nǹkan rẹ̀. ó bẹ̀rẹ̀ láti ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ hmm. ó lọ ilé ìwé sẹ́kọ́ndírì ìyẹn ilé ìwé gíga ilé ìwé gíga mm. ó tún wá lọ ilé ìwé kí ló máa ń pè ti yunifásitì eh, eh, eh, ilé ìwé gíga tó tún ju èyí lọ náà ni gíga lọ mm. ó tún wá lọ sí ilé bàbá rẹ̀ ó padà wá ó tún wá dé kì í ṣe pé ó dé tó lukùn kan síwájú tó ní ìyá mi mo gbé dé o nǹkan tẹ́ ẹ̀ fi rán mi mo gbé wáyé àní fún eléyìí tó ṣe tó dojú tàwọn òbí ojú òní tì wọ́n àwọn ọmọ rẹ̀ náà wọ́n náà bá ṣe jókòó báyìí mm. tó jókòó báyìí náà làwọn ọmọ yẹn ṣe wá tó máa máa kó ìwà bá yín lé àmọ́ ò ní kójú tí ìwà bá yín lé wo kò tí ìwà tó ń bẹ o níbi tá a ṣe dé yìí ó ṣe bẹ̀rẹ̀ ni torí lẹ́yìn ilé ìwà àríṣẹ́ tó bá àríṣẹ́ tán mm. ẹ pọ̀ wá máa ná euro wàá máa ná pastale wàá máa ná dọ́là ẹ nígbà tí ìyá wa jókòó tá a bá jókòó bá wa fẹ́. owó tiwa nílùú wa kò sí pẹ̀lú ní ah, ìyó náà. bàbá ẹ̀yà sọ bá nígbà tó bá kó wọn yẹn dé àwa là á máa ṣẹ sí náírà bí bẹ́ẹ̀ la bá ṣe àkílẹ̀ wa wí àwa jókòó tí làwa fẹ́ yìí jẹ́ àwa gbé wa lọ òkè òkun wáyé. Ah. tí ó sì ríṣẹ́ sí ilé ìfowópamọ́ ńlá kan mi ò wo ibi tí mò ń lọ ni má bínú. má bínú ṣùgbọ́n orúkọ mi ni Raphael ṣé mo lè mọ̀ ẹ́. Mọ́rẹ́níkejì. Mọ́rẹ́níkejì ò ń ṣiṣẹ́ ní agbègbè yìí àbí. bẹ́ẹ̀ni sà. ìyá dá ṣé o lè fún mi ní nọ́mbà ẹ kí n pè é mo. kiri ìjírí lágbà. Ah, a ti wá délùú ẹ báyìí ah, ṣó mọ̀ pé mò ń rò nǹkan kan ṣá as ẹ̀rù ń bà mí díẹ̀ díẹ̀ mọ̀ pé ìgbà àkọ́kọ́ ni ti máa rí àwọn òbí ẹ̀. má jàyà inú àwọn òbí mi máa dùn láti rí i kí n má jáyà bẹ́ẹ̀ni ìyẹn kí kẹ́rù má bà mí. bẹ́ẹ̀ni. ó dáhùn báyìí ẹ ṣe á. àjòrè ọ̀fẹ́ ṣé ìyàwó lẹ fẹ́ fi ṣe ni àbí ọ̀wọ́de lásán. ẹ ìgbésẹ̀ àkọ́kọ́ tó yẹ kí n gbé òun náà ni mo ti gbé ìyẹn ló túmọ̀ sí pé mo fẹ́ fẹ́ mm-hmm. ìyẹn náà da bẹ́yìn. ṣé pé o fẹ́ fẹ́ gangan ni. bẹ́ẹ̀ni sá. owó ń yí nínú owó bẹ́ẹ̀ ni ọlá ń yí nínú ọlá fún wọn ọkàn wọn balẹ̀ inú wọn sì dùn pẹ̀lú wọ́n ń ra mọ́tò kún mọ́tò wọ́n ń kọ́lé mọ́ ilé lọ́jọ́ kan wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n sì pinnu láti kọ́ ilé ìtura ńlá kan kó máa mú owó wálé fún wọn nígbà tí wọ́n bá dàgbà tí wọ́n bá dógbó. kí ló ń ṣe ìfẹ́ yìí. Ẹ mò ń wo ìwé ìṣirò owó ilé tí a ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ Mo wá rí pé lẹ́nu àná nìkan, a pa mílíọ̀nù kan àti àbọ̀. Wow! Ó wà okay bẹ́yẹn o. Hm. Olólùfẹ́ mi, ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ẹ látijọ́ yìí. Mo nífẹ̀ẹ́ láti kọ́ ilé ìtura ìgbàlódé sílùú wa yìí. Ṣé wàá gbà mí láyè báyìí? Ilé ìtura ìgbàlódé. Bẹ́ẹ̀ni. Lákọ̀ọ́kọ́ náà, owó ẹ̀ ló fẹ́ fi kọ́. Ẹ̀ẹ̀kejì, nǹkan tó wù ẹ́ láti ọkàn láti ṣe ni. Tó bá jẹ́ pé àfidá ti tèmi ni èmi nífẹ̀ẹ́ sí pé kára ọkọ̀ ká máa fi kó èrò ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé nǹkan tó wá látọkàn ẹ láti ṣe ni mo fọwọ́ sí mo fọwọ́ sí mo fi gbogbo ara sí pé kò ṣe. ṣé kí n ṣe. mo ti fọwọ́ sí mi ẹ. ṣe ọkọ mi ìyá ẹ ṣe ìfẹ́. mo rẹ́ni kejì àti ọkọ rẹ̀ pàmò pọ̀ wọ́n wá owó wọ́n ra ilẹ̀ níbi tí ààyè ti tẹ́jú dáadáa wọ́n pe agbaṣẹ́ṣe tí ó dáńtọ́ wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́. Turn it down now. ṣe ah, é gan ẹ kò dẹ̀ máa tẹra mọ́ because ní àdìsínsìn lọ ìgbàkígbà ni àwọn onílé wọn lè wá fún àyẹ̀wò ilé wọn so bí ó ṣe. lásìkò yìí ni adéọlá lọ fún iṣẹ́ bírísókè ní ilé ìtura ìgbàlódé tí agbaṣẹ́ṣe ń kọ́ fún morẹ́ni kejì. Sàámú o. ẹjọ mo nílò ìrànlọ́wọ́ yín. ìrànlọ́wọ́ mi. ẹ̀ẹ́ ẹ kí ni mo lè ṣe fún yín. mo fẹ́ darapọ̀ mọ́ yín láti máa ṣiṣẹ́ ní ilé mi. à ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. mo ti pinnu pé mi ò ní gba ẹni tí ó bá ń tọ́mọ lọ́wọ́ mọ́. kí ló dé wọ́n máa ń ṣe ọ̀lẹ ni wọ́n máa ń wá nǹkan ẹyọ kan láti fi kẹ́wọ́ láti má ṣiṣẹ́. rárá o èmi ò rí bẹ́ẹ̀ o ẹ wọ́n mọ̀ mi kò sí nǹkan kan tí n lè ṣe o bẹ́ẹ̀ ò jẹ́ kí n mọ̀ ọ́nù lẹ̀ ni ó yẹ kí n máa gbé gbogbo ẹ̀ kò sí nǹkan tí n lè ṣe. àánú agbaṣẹ́ṣe tí ó ṣe iṣẹ́ ilé náà ṣe adéọlá púpọ̀ pẹ̀lú bí ó ṣe rí ọmọ kékeré léńje léńje lọ́wọ́ rẹ̀ ó sì ní kí ó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ pẹ̀lú àwọn Daniel. ọ̀gá ẹ ẹ wo arábìnrin ó máa máa bá ẹ ṣiṣẹ́ láti àkókò ìlọ. Eh, láti ní ìlọ. bẹ́ẹ̀ni. Eh, ó yá ah, ó yá ẹjẹ ẹjẹ àlọ. ẹsẹ̀ mo dúpẹ́ o. Eh, alẹ́ ẹjẹ lọ́jọ́ kan mo rẹ́ni kejì àti ọkọ rẹ̀ ṣe àbẹ̀wò lọ sí ilé ìtura tí wọ́n ń bá wọn kọ́ náà. Ah, kí ni wọ́n ṣe bíbà. Ah, àbá ọkọ mi ẹ má bínú ọmọ yín ni o. nǹkan tí mò ń sọ nígbà yẹn lélẹ̀ o. nígbà tó ń bẹ̀bẹ̀ tó ń sunkún bí egbére wò ó máa gbọ́. àwọn onílé máa wá ah! o wá fẹ́ jẹ́ kó bá ẹ níbi yìí tó ti ń ṣe báyìí. ó yá parẹ́ kó lọ ṣiṣẹ́ jàre. onílé mi ti dúró dúró ọkọ mi onílé bíi tìbò. ó yẹ kó lọ ṣiṣẹ́ jà gbàgbà gbàgbà gbàgbà gbàgbà onílé bíi tìbò kó lọ ṣiṣẹ́. àjòrè ọ̀fẹ́ àgbàlagbà nítorí ìrírí wọn. níbẹ̀ ni ó sì ti rí ọ̀rẹ́ rẹ̀ adéọlá tí ó ń ṣiṣẹ́ ìrísókè pẹ̀lú ọmọ léńjeléńje lẹ́yìn rẹ̀. ìrírí lágbà ìrírí lágbà o. ta ni mò ń wò yìí adé adéọlá. adéọlá rí mo rẹ́ni kejì nínú ọlá adéọlá rí mo rẹ́ni kejì nínú ọlà ojú tì í ó sì bẹ̀rẹ̀ sí ní sun ń ṣe bí báyìí. mo rẹ́ ní kejì. ìwọ ló ní kí. ah. ara nǹkan tí mo máa ń sọ̀rọ̀. nìkan ló ń láyé tá a wà yìí ẹ jẹ́ ká múra ká gbà láti farada gbogbo ìyà tó bá lè wà lábẹ́ kíkọ́ ẹ̀kọ́ nítorí ọjọ́ ọ̀la wa ẹ yàgò fún ìrìnkúrin nítorí ìrìnkúrin kì í múni débi gíga ẹ yàgò fún ẹgbẹ́kẹ́gbẹ́ nítorí ẹgbẹ́kẹ́gbẹ́ a máa sọ ni di èrò ẹ̀yìn láwùjọ ni. abẹ́ ò rí bí ìrìnkùnrin ṣe pa Adéọlá sínú pákáleke ẹ wá wò bí ẹ̀kọ́ ṣe kó orẹ́ni kejì sínú ọlá àní ẹ wo bí ẹ̀kọ́ ṣe kó orẹ́ni kejì sínú ọlà ẹ̀kọ́ dára púpọ̀ ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ ìrírí. E just wait. káàbọ̀ sí abala. òwe fòwe. àyà òwe fọ. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò. àwọn ọ̀rọ̀ èyí tí yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́n lò tó. orúkọ tèmi ni. ẹnìtàn ọ̀kẹ́ yèyé òwe. akórèdé ibrahim. adéṣẹwà akéwì. ẹ má bá wa kálọ. ìbà o ìbàlẹ̀ mi ò fò níjú ààrẹ tèmi dọ̀la ìbàlẹ̀ mi ò fò níjú ààrẹ tèmi dẹ̀yìn ewúrẹ́ tó wọlé tí ò kágò ló dẹ̀ra múso ìran àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò ló dẹ̀ra amúso àwọn àgbàkágbà kan tí wọ́n wọlé tí wọn ò kágò wọ́n di mímú so bí ewúrẹ́ wọ́n di mímú so bí ẹran ni èmi mọ̀ dé mo mọ̀ kágò ní tèmi ẹjọ́ ojú mi ń ṣe ìbọn ọlọ́run ọba tó tó bí àárọ̀ ooo ọba mi rẹ̀rẹ̀ bí yóò sùn o ọba tó ní àmọ́ ọbẹ̀ èdùà tó ní àmọ́ wà bí ọ̀wàrà òjò kábíyà ò sí olódùmarè ọba ọba kìkì ọlá kìkì agbára ọba mímọ́ ọba tó ń ṣo mímọ́ ó ń wọṣọ mímọ́ ó ń ṣo mímọ́ ó fi mímọ́ bora èdùà tí gbogbo ayé ṣe kábíyèsí fún ọba mi àjọkẹ́ ayé ọba mi àsákí ọ̀run ọba a alágbára ńlá b bẹ̀bẹ̀ nínú ń bẹ̀bẹ̀ d dídára nínú ọlá e elétírú kárábíà jèrè ẹ ẹlẹ́bùrú ìkẹ́ fi fífọlá ṣohun gbogbo gí gíga gíga nínú ọlá gbì gbanigbani táyé ń ṣáyá jí jagunjagun lọ́jọ́ ojú ogun le kí ọba tó kárí ayé lí lanilani mí mọnimọni o olódù ọmọ àrè ọ ọlọ́wọ́ gbọgbọrọ rí ríniríni ṣì ọba tí ń ṣí kiri bí ẹyẹ oko sí ọba tí ò lè sí tí ọba tó dá a lóyè délẹ̀ u ubangiji ṣeríkí wí ọba mi wá wà wá yí ọba tí ò lè yí padà ẹ kú ilé làákàrà lé o ẹkú rìnlà kérò ọ̀nà o àwámọ̀ tún ti dé ẹjẹ́ ojú wa ṣe ìbọ̀nàkà ìbọ̀nàkù ìbà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ẹ mọ̀mọ̀ jí ohun wá iye ọmọ nígbọmọ ìrùkẹ̀rẹ̀ nígbọmọ rúmìlà mo ṣe bá kíní gbọ́rọ̀ tó dorí kọlẹ̀ tí ò sóje mo ṣe bá yámọ̀pọ̀ tó ń fosoṣù sẹ̀jẹ̀ ìbápẹ́ tẹ ọwọ́ ìbápẹ́lẹ́bẹsẹ̀ méjèèjì tí ò ń run amọ̀ tún ti dé àwọn oníkólókó mọ́roko a oníkólódò mọ́rodò rárá ohun tá a tún gbé la ní ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ wá bomi ọgbọ́n mu ẹ máa bá wa ká lọ kájọ gbétò yìí yẹ̀ wò. ẹ káàbọ̀ sí abala. òwe fòwe. àyà òwe fò. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ èyí tí Yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ Yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́n lò tó. orúkọ tèmi ni. Ẹnìtàn Ọ̀kẹ́ yèyé òwe. Akóredé Ibrahim. Adéṣẹwà Akéwì. ẹ má bá wa kálọ. ẹ̀yin aráalé ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa ètò ẹwà èdè Yorùbá níbi tí a ó ti máa rán ara wa létí bí a ṣe ń lo àwọn èdè Yorùbá àti bí a ó ṣe máa kọ́ àwọn ọ̀dọ́ wa tí wọn ò tí ì mọ̀ nípa bí a ṣe ń lo èdè Yorùbá dáadáa orúkọ tèmi ni akínbíyì adéṣẹwà àbẹ̀kẹ́ ògbómọ̀ṣọ́ ni mí níbi agbẹ́ǹjẹ kàkà tó mú kan yangan ogun òjàjàjà kó kún ọ lẹ́rú nílé baba tó bí mi lọ́mọ rí ògbó ọmọ àfògbójà bí èṣù ọ̀dàrà ògbó oṣù nídìyàn nílé baba tó bí mi lọ́mọ ogún àgbàdo ló ń di ẹ̀kọ ogún èrè ló ń di ọ̀lẹ̀lẹ̀ ògbómọ̀ṣọ́ ajílété ni mí ọ̀kan nínú ìlú akin ìlú tá a tẹ̀ sáàrin ọ̀dàn ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí mi lọ́mọ ìbàrùbá ni mí ọmọ ẹlẹ́ni ẹsẹ̀ ògbómọ̀ṣọ́ ni mí ògbómọ̀ṣọ́ nílé bàbá mi ògbómọ̀ṣọ́ ajílété níbi agbẹ́njẹ kàkà tó mú kọ yangan ogun òjàjàjà kó kó wa lẹ́rú lógbòmọ̀ sọ́rí adẹnu ọkọ̀ asinmi ògbó oṣù nídìyàn ogún àgbàdo oníǹdẹ̀kọ ògbó èrè hàn sí mọ́ dọ̀lẹ̀lẹ̀ ògbómọ̀ṣọ́ ajílété ọmọ àfògbójà bí èṣù ọ̀dàrà ìgbògbómọ̀ṣọ́ bá ṣe ohun ó ṣe tán bí ọlọ́fà iná ibi ńlá jílẹ́tẹ̀ ń bólúwa rẹ̀ sinmi ògbómọ̀ṣọ́ ajílẹ́tẹ̀ ṣògo ẹ̀ láfẹ́kọ́ ni ìlú tá a tẹ sáàrin ọ̀dàn ọ̀kan nínú ìlú akin ìbàrúbá ni mí ẹlẹ́ni ẹsẹ̀ ọmọdé ìbàrúbá yẹn tí ọ̀yà ṣóhun ló ṣe gbogbo wàlẹ̀ pátápátá porongodo kékeré àsìn àjọjọ ń bàlà ní àgbàlagbà àsìn àjọjọ ń bàlà ní kékeré ládàbà ṣubú tàwọn ẹyẹ tí ń jẹ láàrin ọ̀tá olóhùn mú kékeré ní ṣọkọ wọn nílé kékeré ní sọkọ wọn lóko nílé e bàbá tó bí mi lọ́mọ. ẹ káàbọ̀ sí abala. òwe fòwe. àyà òwe fò. àmì orí ọ̀rọ̀. níbi tí a ti ń ṣe àwọn ọ̀rọ̀ èyí tí Yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé. bí àwọn ọ̀dọ́ wa ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó. bí àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ Yorùbá sọ tó. àti bọ́n ṣe mọ̀ ọ́n lò tó. orúkọ tèmi ni. Ẹnìtàn Ọ̀kẹ́ yèyé òwe. Akórèdé Ibrahim. Adéṣẹwà Akéwì. ẹ má bá wa kálọ. jẹ́ kí a máa lọ sí abala òwe fèwé ẹ̀ máa bá wa ká lọ. ẹ bá mi parí òwe yìí àgbà tó jàjẹ wẹ̀yìn. kò ní ọmọ nílé ni. kò ní ọmọ nílé. bẹ́ẹ̀ni. rárá. bẹ́ẹ̀ni. ti ẹ̀ ṣàbíamọ. bẹ́ẹ̀ni. o ṣe. àgbà tó jàjẹ wẹ̀yìn arúgbẹ́dẹ̀ lé dandan ẹ bá mi parí òwe yìí ìbọn lápátí kò lápátí. kíbọn náà ṣarare ni o. ẹ <laughs> bá mi parí òwe yìí kì í tán lára wèrè. ẹ kì í tán lára wèrè a máa yà fún mi. ẹ bá mi parí òwe yìí sàn láàrin. ajé ajé ló mú ní tako ni ajé ló mú ní tako ni. ajé ló mú ní mú pọ̀ ọ̀rọ̀ àbí wá. ẹ káàbọ̀ sí abala òwe fèwé níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò bí àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọ̀dọ́ bí wọ́n ti mọ Yorùbá sọ tó orúkọ tèmi ni Ẹnìtàn Ọ̀kẹ́ yèyé òwe ẹ máa bá wa ká lọ. Ṣùkúrà lórúkọ mi Yorùbá ni mí ọmọ Abẹ́òkúta bẹ́ẹ̀ ni àwọn ọmọ olóòfújà ọmọ Akitiolu ọmọ Ipoku ìbọn dẹ́. ajé ló mú ni ta àpò ni. orúkọ mi ni adéwálé alárápé. ẹ ṣeun wa ọmọ ìlú wo ni. ìbàdàn nílé olúyọ̀lé. ṣé ẹ mọ oríkì yín. <laughs> àdìgún. àdìgún oríkì ìlú yín náà ń kọ́. ìbàdàn nílé olúyọ̀lé ọmọ àfìkà ọrin fọrin mu ọmọ bíi olè gbé ń jàre oníhun. ẹ bá mi parí òwe sàn án láàrin. ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀. kí ni orúkọ yín. orúkọ mi ni olúwayẹmísí adéyẹmí victoria. ọmọ ìlú wo ni. mo wá láti ìlú ọ̀kàkókó ọmọ ondo state. ṣé ẹ ní oríkì. bẹ́ẹ̀ ni mà. kí ni oríkì èmi lọmọ àfìràwé bomi mu ọmọ tádìyẹ ò bá kú àtàlà lọ ọmọ wọn ní òkè ọ̀kà níbi tí wọ́n ti ń jàre oníhun. ẹ ṣeun wa ni ẹ ṣe gan ni tí yorùbá bá sọ wípé sàn láàrin. ajé ló mú ní pakọrọ. kí ni orúkọ ẹ. ọlárẹwájú rọkìbá. ọmọ ìlú wo ni ẹ. Ọ̀yọ́. ṣé o ní oríkì kí ni oríkì lè. àjíkẹ́ ok ṣe oríkì ìlú wa hmm. oríkì tẹ àjíkẹ́. bá mi parí òwe. sàn láàrin. sàn láàrin. ṣé o mọ̀. kí ni orúkọ yín. orúkọ mi ni mrs onífádé ẹ ṣeun ni. ọmọ Ondo township. ọmọ Ondo township ṣe ní oríkì. èmi ò mọ oríkì mi o. oríkì bíi orúkọ tí mọ́mì ń sọ yín kọ́. àpínkẹ́. àpínkẹ́ oríkì ìlú yín kọ́. ẹ ṣeun wa ẹ bá mi parí òwe sàn láàrin. ajé ló mú mi mú pọ̀ ọ̀rọ̀ àbí wá. ẹ sọ dáadáa ẹ má ẹ gbìyànjú ajé ló mú ní mú. ẹ sọ̀rọ̀ sókè ẹ máa rẹ̀rìn sí i mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ dáadáa. ẹ ṣeun wa gan ẹ ṣeun. ẹ bá mi parí òwe àgbà tó jàjẹ ẹwẹ yìí. kò ní ọmọ nílé ni. kò ní ọmọ nílé. bẹ́ẹ̀ni. rárá. bẹ́ẹ̀ni. kò tiẹ̀ ṣe abiyamọ. bẹ́ẹ̀ni. o ṣe é àgbà tó jàjẹ wẹ̀yìn arúgbẹ́dẹ́lé dandan. ẹ bá mi parí òwe yìí ìbọn lápá tí kò lápá tí. kíbọn náà ṣarare ni o. ìbá <laughs> mi parí òwe yìí kì í tán lára wèrè. ẹ kì í tán lára wèrè a máa yà fún yín. ẹ bá mi parí òwe yìí sàn án láàrin. ajé ajé ló mú ní tako ni ajé ló mú ní tako ni. ajé ló mú ní mú kọrọ àbí wá. káàbọ̀ padà láti abala òwe fèwe ìparí sàn láàrin òun ni ẹni ní pẹ́kọ̀rọ̀ sàn láàrin ajé ni mú ní pẹ́kọ̀rọ̀ àsìkò tí a máa ń lo irú òwe báyìí òun ni bí èèyàn bá ń sọ tí ò bá sọ òkodoro ọ̀rọ̀ tó bá fẹ́ máa pẹ́ tó fẹ́ máa pẹ́ tí ò sọ òótọ́ ọ̀rọ̀ láwọn èèyàn wà ní sàn láàrin ajé ni mú ní pẹ́kọ̀rọ̀ fún àǹfààní ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa nílé tí ẹ ti gbàgbé ìparí òwe yìí àti fáǹfààní ẹ̀yin ọ̀dọ́ wa tí ẹ ò tiẹ̀ gbọ́ òwe yìí rí rárá sàn láàrin ajé ni máa ń mú ní pẹ́kọ̀rọ̀ ní báyìí ẹ jẹ́ kí a lọ sí abala ayan ògbìfọ̀ ẹ máa bá wa ká lọ. tí Yorùbá bá ní ṣàgbéjẹmọ́wọ́ kí ni ìtumọ̀ rẹ̀. sọ àjòjẹmọ́wọ́ ṣé lẹ́kẹ̀ẹ́ ni àbí nǹkan míì. tí Yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ rẹ̀. Ah, dáa pé ẹni ẹ ẹni ara ẹ ọ̀yà ọ̀ ọ̀ bóyá ó ti tẹ̀lé àwọn àgbààgbà lọ that means ó ti kú nìyẹn. kí ni Yorùbá ń pè ní fikùn lukùn. kò yé mi o. <laughs> gbára wọn. bí ikùn méjì ká fi gbára wọn. tí yóò bàbá ní farasin kí ni ìtumọ̀ tiẹ̀. kò fi ara tì. kó o ṣe kí ni. kò fi ara tì. kó fara tì. ẹ ṣe é. káàbọ̀ sí abala àyàn ògbìfọ̀ èyí tá a tún lè pè ní ẹ̀pọ́n ọ̀rọ̀ níbi tí a ó ti máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ èyí tí Yorùbá fi ń pọ́n ìṣẹ̀lẹ̀ lé nínú gbólóhùn ẹ̀ máa bá wa ká lọ. kí ló kọ yín. èmi tọ́pẹ́ lórúkọ mi. sọmọ Yorùbá ni yín dáadáa. ọmọ Yorùbá ni mí. ìlú wo lẹ ti wá. Ògùn. Ògùn state tí Yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ tiẹ̀. kó sá pamọ́. kó ṣe kí ni. kó sá pamọ́. kó sá pamọ́. kí ló kọ yín. ọláyíwọlá àyìndé. ṣé yorùbá ni yín. bẹ́ẹ̀ni. ìlú wo gangan lẹ ti wá. ìlú ọ̀yọ́. ọ̀yọ́. tí yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ rẹ̀. sá pamọ́. kó sá ẹ ṣé kí ni orúkọ yín. orúkọ mi ni túnjí odùkalẹ̀. ọmọ ìlú wo gan-an ni yín. ọmọ òdògbòlú ìjẹ̀bú òdògbòlú ni mo ti wá. yorùbá ni yín. bẹ́ẹ̀ ni. farasin kí ni ìtumọ̀ rẹ̀. farasin farasin farasin farasin mi ìmọ̀ túnbọ̀ rẹ̀ ìmọ̀ túnbọ̀ rẹ̀. ọmọ yorùbá sì ni yín. bẹ́ẹ̀ ni. kí ló kọ yín. orúkọ mi ni david fọláwẹwọ. ṣé yorùbá ni yín. ọmọ yorùbá tàtà ni mí. ìlú wo lẹ ti wá ìlú Abẹ́òkúta mo ti wá. tí Yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ rẹ̀. ah farasin hey. bẹ́ẹ̀ mi ṣe mọ̀ sí o dáa pé ẹni ẹ ẹni ara ẹ ọ̀yà ọ ọ bóyá ó ti tẹ̀lé àwọn àgbààgbà lọ that means ó ti kú nìyẹn. ọ̀dà ẹ̀ ṣe kí ló kọ yín. Isa lórúkọ mi àbí sílé. ìlú wo gan-an lẹ ti wá. ìlú Abẹ́òkúta ni. tí yóò bàbá ní farasin kí ni ìtumọ̀ tiẹ̀. kò fi ara tì. kó ṣe kí ni. kó fi ara tì. kó fara tì. ẹ ṣe é. thank you Yorùbá bá ní ṣàgbéjẹmọ́wọ́ kí ni ìtumọ̀ rẹ̀. ṣàgbéjẹmọ́wọ́ ṣé lẹ̀kẹ̀ ni àbí ikọ̀ mi. tí Yorùbá bá ní farasin kí ni ìtumọ̀ rẹ̀. náà pé ẹni ẹni ara ọ̀yà ọ ọ bóyá ó ti tẹ̀lé àwọn àgbàgbọ́ lọ that means ó ti kú nìyẹn. kí ni Yorùbá ń pè ní fikùn lukùn. kò yé mi o. <laughs> kéèyàn fi ikùn gbára wọn. bí ikùn méjì á fi gbára wọn. tí yóò bàbá ní farasin kí ni ìtumọ̀ tiẹ̀. kò fi ara tì. ó ṣe kí ni. kò fi ara tì. kò fara tì. ẹ ṣe é. padà láti abala àáyan ògbéfọ̀ tí a bá sọ wípé farasin ìtumọ̀ rẹ̀ ni wípé bóyá èèyàn fi ara pamọ́ síbì kan a lè sọ wípé ẹni náà farasin tàbí nígbà míì a lè lò fún ọ̀rọ̀ wípé à ọ̀rọ̀ náà farasin kò yé mi tí ọ̀rọ̀ bá rújú tí ò bá yé èèyàn téèyàn ò sì rí èèyàn bá tan ìmọ́lẹ̀ sí i a lè sọ wípé ọ̀rọ̀ náà farasin ní báyìí ẹ máa bá wa ká lọ sí abala àmì. ẹ fi àmì sí ọ̀rọ̀ yìí. àmúlòmọ́lá ah ó láòdò ó súnmọ́ Colorado gan bọ́ ah ṣé mo lè fóònù friend mi lè fóònù friend ah àmúlòmọ́lá ah bóyá kí n délé kí n lọ bèè lọ́wọ́ màmí o. Hmm. mo fẹ́ kí o fi àmì sí orí ọ̀rọ̀ yìí ìmọ̀dò. ìmọ̀dò like mo máa fi àmì bí ẹ fàmì sí ìmọ̀dò. Hmm, hmm, ok do mi do àbí ìsáré wọ́n ṣe. ṣẹ́rí ìfẹ́kọ́nà mi kì í pass wá mi kì í pass yorùbá mi ṣẹ́rí mo kàn ń sọ ni ó ti yé yín bọ́ ah ó láòdì. ìgúnnugún. Mm-hmm. gbónógún dòrèmí gùn. níbi táwọn ti máa ṣe àgbéyẹ̀wò bí àwọn ọ̀dọ́ wa bí wọ́n ṣe mọ àmì orí ọ̀rọ̀ tó àti bí a ṣe máa ń lò ó orúkọ tèmi ni adéṣẹwà akéwì ẹ máa bá wa ká lọ. kí lorúkọ ẹ. idris. ọmọ yorùbá ni ẹ. bẹ́ẹ̀ni. ọmọ ìlú ni ẹ. ọ̀ṣun. fàmì sí orí ọ̀rọ̀ yìí aláìmoore. aláìmoore. kí lorúkọ ẹ. àmìdé. ṣọmọ yorùbá ni ẹ. bẹ́ẹ̀. ọmọ ìlú wo ni ẹ. lọrin. ẹ. lọrin. fàmì sí orí ọ̀rọ̀ yìí aláìmoore. aláìmoore. lálámìdóre. ó dá ẹ lójú. bẹ́ẹ̀ni. kí ló fún mi láyọ̀ ṣọmọ yorùbá ni ẹ. bẹ́ẹ̀ni ọmọ ìlú wo ni ẹ. ọmọ Ondo state. fàmì sí orí ọ̀rọ̀ yìí aláìmoore. remi dòdò mú mi. ṣó dá ẹ lójú. bẹ́ẹ̀ni. kí ni orúkọ yín. orúkọ mi ni Tọ́pẹ́. ṣé ọmọ yorùbá ni yín. bẹ́ẹ̀ni. ọmọ ni yín. ọmọ Ògùn. ẹ fi àmì sí orí ọ̀rọ̀ wọ̀nyí aláìmoore. remi dòmí Mm-hmm. ó dá yín lójú <laughs> kí ni orúkọ yín. Babátúndé yefodo. ṣọmọ Yorùbá ni. ọmọ Ẹ̀gbá ni mí. Ẹ̀gbá mo ti wá. ẹ fà mí sórí ọ̀rọ̀ yìí aláìmoore. aláìmoore ah. ṣe rí actually èkó lọ́bí wa ṣáà ò délé o àlọ́lé rárá mo wà yìí tí mo ti lọlé gbẹ̀yìn tí mo ṣàmọ̀ pé ọ̀nà ìlú kan wà tó máa ń lọ sókè ó máa ń lọlẹ̀. ẹ fi àmì sí ọ̀rọ̀ yìí. àmúlòmọ́lá ah ó láòdò ó súnmọ́ Colorado gan bọ́ ah ṣé mo lè fóònù friend mi lè fóònù friend ah àmúlòmọ́lá ah bóyá kí n délé kí n lọ bèè lọ́wọ́ màmí o. Hmm mo fẹ́ kí o fi àmì sí orí ọ̀rọ̀ yìí ìmọ̀dò. ìmọ̀dò like mo máa fi àmì bí àwòrán. ẹ fàmì sí ìmọ̀dò. Hmm, hmm, hmm. ok domi do àmì is that the word. ṣeré ìfẹ́kọ́nà mi kì í pass wa mi kì í pass yorùbá mi jẹ́rí mo kàn ń sọ ni ó ti yé yín bọ́ ah ó bá wọ̀. ìgúnnugún. gúnugún dòrèmí gùn. ẹ káàbọ̀ padà láti orí abala àmì ohun tí a fẹ́ fàmì sí náà ni aláìmoore aláìmoore rèmídò rere rèmídò rere aláìmoore a kì í fi àmì sí orí ọ̀rọ̀ tí rèé bá wà ṣùgbọ́n ní ayé àtijọ́ àwọn bàbá wa wọ́n máa ń fa ìlà tẹ́ẹ́rẹ́ tí orí ọ̀rọ̀ tí rèé bá wà ṣùgbọ́n ní àkọ́tọ̀ òde òní a kì í fi sí i àníri jù báyìí lọ ní orí ètò yín ètò wa ètò ẹwà èdè Yorùbá bẹ́lẹ̀ mi ò bá gbà bọ́mara yóò bá ṣe tánà dí a ó tún máa fi ire pàdé o ire gbàǹgbà. thank you